tomar. Mommy, who's that? Ooh. One and lonely and only love. My beautiful baby. How are you there? How you doing? ọwọ́ mi kàn kàn kàn but kí ni nǹkan tó hàn sẹ́yìn so ọwọ́ mi kàn but kí ni kàn kí ni kàn kí ni kàn. <laughs> I love it. Mm. Mm. Okay, you know I love it. Thank you, thank you, thank you. Ah, mo ní special place tí keep it. See, see, Mama tí màmá do lójoojúmọ́. Okay, I'll do that later. <laughs> I love you more. I know, I know. But tó tún wá jọ bí ọ̀rọ̀ ẹnu láàrin ìwọ àti ìwọ. I might looking for a way to show you that I really love you. Mm-hmm. Seriously ìtorí ẹ̀kan ni mo ṣe sọ pé kò wá ní èmi tóró ní special team kan tí mo fẹ́ sọ fún ẹ láàrin ìwọ àti èmi so máa wọ pé kí ni nǹkan tí mo lè ṣe láti make it formal láti make it special láti jẹ́ kó rí pé ìwọ gangan ó wà more special ju bí mo ṣe sọ. what is it? what is it? torí mo mọ̀ ẹ́ o máa ń láì kó máa kàrà mọ́. Baby, will you Thank you so much. Ọ̀rẹ́ ìgbà wọn bí wọ́n yọ. A lè sọ̀rọ̀ ní ìgbà wọn. Thank you so much. Thank you so much. Mo ní gift máa ní láti fún yín nítorí pé ọ̀jẹ̀ ní bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ bọ̀. <laughs> anyway, let's go ta ló wà bẹ́ẹ̀ náà lójú náà lọ́gbọ̀n náà mo rí pé yẹn kan snake. ọkọ̀ àbáyọ̀mí. jíì okay okay okay um, uh, <clears throat> um, darling i. ẹ ká sọ. wọ́n yẹn darling yẹn ó dẹ̀ ṣe mí bíi pé kí n sọ pé kò ní dáa fún ẹ. Ah, ah ó lè dàbí pé kí n sọ pé orí ẹ ti dàrú àbí kí n súnmọ́ ẹ kí n gba ìdí ẹ mo fẹ́ sọ fún pé mi ò gbọ́ gbogbo nǹkan tẹ̀ sọ nínú ilé mẹ́ẹ̀ẹ́sì. Ah, ah! and thank God wípé mi ò kì í ṣe olórí burúkú thank God pé mi ò kì í ṣe magafọ́ mi ò dẹ̀ ń ṣe akọ́ṣìbérò tẹ pé àwọn kan. Ah. tó o bá tún sọ̀rọ̀ bẹ́ẹ̀ máa ń rí nǹkan bọ̀ ẹ́ lẹ́nu máa ń rí nǹkan bọ̀ ẹ́ lẹ́nu ni mo sọ òní lèmi tán àbúrí àbúrí ò pé ni mò ń báyàwó tèmi sọ̀rọ̀ òun jẹ́nu sí i ṣé bó sì tẹjọ́ ṣe ni ah. àbí mi gbogbo kọ́ tẹ̀ sọ àbí mi ò gbọ́ èmi ni alárùdálẹ̀ ọkọ̀ tipa ah. àbí. Ah. wọ́n láì ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe rò ó bóyá sórí tí yìí sísílẹ̀ à ń sọ fún wa nínú ilé lẹ́kọ̀ọ́ bóyá òun lẹ gbọ́ sórí fíìmù ni honestly fọ́ọ̀mù fẹ́ràn sórí fíìmù ni. sórí fíìmù òṣìwọ́ ló ń sọ fún mi sọ́sọ́sọ́rì fíìmù ni mo bá lẹ́nu yìí ṣé bí nǹkan tí mo bá tẹ̀ sọ ni pé bẹ́ẹ̀ ṣe máa ń ṣèwọ orúkọ àwọn ọkùnrin sórí fóònù yín ẹni pé ìkan alárùdálẹ̀ ẹni kan olórí burúkú ẹni kan máa ga fọ́ ẹ dẹ̀ pè mí lálárùdálẹ̀ ọkọ̀ tipa àbí kan tí mo gbọ́dọ̀ sọkọ́ nìyẹn. mi fíìmù tí mò ń wo ni mò ń sọ fún wọn àbí alágbèrè gan ni táìtù ẹ. èmi náà ti wo oníṣìnà rí o. Hmm mo ti worí dáadáa ó dẹ̀ jẹ́ part one and two ni wọ́n ṣe fẹ́ ṣe tírì ẹ̀ gan ni mo ti worí o kẹ́yìn má kọ́ni kan má kórí burúkú bá mi kó bá dẹ̀ tìbí sí free. Ah. anyway anyway tó bá yẹ pé nǹkan tí à ń sọ lọ́wọ́ ó ṣà láti jí gbà pé kò ní í sùn anyway ẹ̀yin ọ̀rẹ́ mi bá mi sọ sọ́rí fún un. sọ́rí ọwọ́ ráyọ̀ mi ẹ má bí. inú mi ò dẹ̀ ní dùn sẹ́ni tí mo love tó jẹ́ pé kò sí nǹkan kan kò sẹ́ni méjì tí mò ń wojú ẹ̀yìn lọ gbogbo tí mo ní lóòótọ́ alárùdálẹ̀ ọkọ típà ni mo jẹ́ fún lóòótọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ lẹ ṣe pè mí o inú mi dùn pé sọ pé fíìmù ni o but èmi gangan ti wá lórúkọ yẹn fúnrúkọ mi sìn alárùdálẹ̀ ọkọ típà ni mi ẹ máa pè mí bẹ́ẹ̀. ọ̀tẹ̀lẹ̀ kúrò ẹ̀yin ní alárùdálẹ̀ ọkọ tí ẹ̀yin lè wọ̀ bẹ́ẹ̀ ṣe dúró ẹ dúró déédéé gbogbo àtàbá yín báyìí inú wa gan máa ń dùn máa ń bí fóun ò ní mo ṣe sọ bẹ́ẹ̀. you only called me pé ibo ni mo wà so o wá débi báyìí sìn o o wá bẹ̀rẹ̀ sí ní. ṣe ọkọ tí tí ò yẹ kó máa ṣe. tó bá pè mí wípé o wà lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ tí mo dẹ̀ kúrò níbi tí mo wà tí mo wá bá ẹ ń bí kí ló bá dé ń bẹ̀ ṣe bí mo wá surprise ẹ ni àbínú ẹ̀ ò dùn láti rí mi ni. anyway thanks for coming. Ah. thank you. ọkọ àbáyọ mi ṣe ti wá rí i pé olóòótọ́ nìyàwó yìí ibi tó sọ fún gẹ́lẹ́ kó ń wà ibẹ̀ náà lẹ ti bá kò ń ṣe àwọn nǹkan tó jẹ́ pé tó bá sọ fún pé àwọn wà lóṣòdì ẹ máa lọ bá wọn sọ nǹkan. Uh-huh. ètò orí ẹ̀ náà ló ṣe jẹ́ pé òun náà ni mo dúró tì <laughs> kò sí láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ọ̀dọ̀ ẹ̀ ni mò ń wà mm. èmi ò lè fẹ́ nìkan tó máa jẹ́ pé kíákíákíá a ti sáré yí ọ̀rọ̀ <laughs> mi ò mi ò fẹ́ ni tó jẹ́ pọ́tọ̀ ló ń máa gbọ́ ọ̀tọ̀ tó máa sáré sọ àbẹ́ni tó máa ṣe kébékébé mi ò fẹ́yàn bẹ́ẹ̀ ìyàwó mi náà ni mo fẹ́ ọlọ́run ló dẹ̀ fáwọn àbẹ́jẹ́jì. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ i'm sorry. mo ti mọ tiẹ bẹ́ẹ̀ o mo ti mọ tiẹ <laughs> bẹ́ẹ̀ o ìtorí ẹ ló ṣe jẹ gbogbo rẹ tóbi dáadáa má wọrí mo tún ti ní nínú mọ́tò tí màá gbé fún ẹ o trust me Oh, trust me ẹ jàjọ dé tẹ bá mi kí ọ̀rẹ́ mi kàn tẹ. ọlọ́run ni mo fẹ́ surprise mo ní kẹ́ bá ọ̀rẹ́ mi ti dáadáa o. Ramike o. Ibo lọ̀rẹ́ wà báyìí? Bébè, mọ́tò tí mo rà fún ẹ ni. Máyọ̀ká! <laughs> Ó nìyẹn. <laughs> <laughs> o ti <laughs> mi ò no no no no mi ò jókòó ẹ wo bí wo bí ṣé o ti wá rí rízì tí mo fi sọ pé ọ̀rọ̀ tẹ sọ lóòótọ́ rí bẹ́ẹ̀ alárùdálẹ̀ ni mi ọkọ̀ tipa. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ ni. baby o lè drive ẹ o lè drive ẹ o lè drive ẹ o lè drive ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ rọra fìyàwó mi lẹ̀ náà tó ti yẹ ẹ fẹ́ ẹ. àbáyọ̀mí lorúkọ mi bá àwọn ọ̀rẹ́ mi ló máa ń pè mí ní <laughs> olúwa òjẹ́. ọmọ ìlú wo làbáyọ nù. ọmọ Ògùn state ní mímà. Ògùn state. jọ̀wọ́ ìgbà tó ń bọ̀ wọ́n mọ́tò wo ló gbé wá. fẹ́sà ni mo gbé wá ìkan lára àwọn mọ́tò. kí ni mọ́tò fẹ́sà tó gbé wá yẹn náà. two thousand and ten model. two thousand and ten model. Ah, wà á lè rí àwọn mọ́tò gidi bíi Bugatti latest Benz àti wípé bí mo ṣe ń wọ ẹ̀yìn gan átòlè tó wà náà pọ̀ lẹ̀. mú mi mi ò mọ̀ bóyá èèyàn kan ti sọ̀rọ̀ mi láì dáa fún yín torí àwọn question yẹn ó bà mí lẹ́rù àti pé mi ò expect ẹ̀ ẹni máa wọ́n fi kájọ fi dùnú àtayọ̀ ó ṣe òwe wọn ó ti yẹ. èmi rò pé gbogbo ilé tó ṣe ẹ̀kan dúdú tó ṣe yìí tó ti ẹ̀ ṣe jọ̀gbọ̀n jọ̀gbọ̀n lórí six ni èmi tẹ̀lé pé mọ́tò dúdú ṣe máa gbé wá ní bó ṣe gùn fún yẹn ó yẹ kí mọ́tò náà tún gùn jù bẹ́ẹ̀ náà lọ. Ah, ẹbí bá àwọn oṣù orí ẹ̀ gbé wá. mi gbọ́. ẹ Bugatti orí ẹ̀ gbé wá òun á fẹ́ sàfẹ́fẹ́ ọmọ tèmi. Ah, mú mi ṣáàtọ̀ náà dé kí n sọ̀rọ̀ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ni wípé ọmọ mi ò lè bọ́ lóṣì tán because mi ò jí ní àkùtù kí n gbàgbé àkókò bá irú ìwọ yìí kó bá tán ṣé orí àwọn ọmọ tí mo fẹ́ kọ́mọ mi máa bá tò kó máa bá bí àwọn gọ́vnà bí àwọn ọmọ ọlọ́lá ilẹ̀ yìí tó ní orúkọ torí mo mọ̀ bí mo ṣì wọ ẹ̀pẹ̀ wà bí ò lè lórúkọ nínú àwọn tí mo fẹ́ kí ọmọ mi fẹ́. mọ́mì mọ́mì mi lọ́ọ̀dọ̀ wọ́n fẹ́ ṣe. ìbáfẹ́ ìbáfẹ́ gba ojú ẹ̀ òní ràn mọ́ at least wọ́n ẹ̀kọ́ mọ̀ pé àwọn owó náà wà lọ́wọ́ lára tiwa náà tó lẹ́kùn tí mi náà bá ń bọ̀ wọ́n máa sàmì lọ́tì wọ́n máa sàmì lọ́sì àná gómìnà ló ń bọ̀ yẹn àná president ló ń bọ̀ yẹn o irú kan tí mo fẹ́ fún ọ kì í ṣe bí olóṣèlú ti tiẹ̀ ó kan gbogbo òṣì mi níbi tó ti gùn wá gan wọ ẹsẹ̀ bó ṣe gbọ̀ngbọ̀n lọ́jọ́ gbọ́ná. ṣé kì please ẹ jẹ́ kí now let me know i love you like that. olè ìdè. ti yá lọ́dọ̀ fún ẹ̀ mo mú ìwé tí ì ṣe báyìí náà. ṣé ọ̀gbá ni But mommy, I love him like this. Ṣé ló sọ ìdí ẹ̀ ò oh, Yes, ẹ má bínú ma. Wọ́n ní kàn dìde Baby, baby, lọ. Ẹ ò bẹ́ẹ̀ bíbí bíbí bíbí sókè. Àwọn òbí wa ni àwọn òbí wọn hmm. fẹ́. Jọ̀tọ̀ ọlọ́run ta ló máa gbèsè ẹ̀ náà àwọn ọmọ ẹ̀kọ́ lẹ́yìn I'm Ẹ ẹ̀ wọ́n mọ ọtí mò ń sọ kọ́ ọmọ mi lọ ọmọ olówó tí màá tún fi owó ọláwẹ̀ máa fọ ọlábúra bọ́tí mo tún rí pé mo ṣe wà yìí ó ní ìkọ́kọ́ lè ṣe jọ ìlú kò sọ kọ̀kọ́ lápò ẹ̀. káyì kò ìtù má yọ ṣe ọ̀pọ̀ ìdájúwẹ̀. mi ò kù sí ọ̀bí lọ́lọ́lọ́lọ́ kọ́ńtàkẹ́. ibi à ń lọ kò jìn o ibi à ń yà sí ó pọ̀ jù o ibi àwọn lọ kò jí òye ibi àwọn yà sí ló pọ̀ jù ló fi dàbí pé ó ní kókó ó ní kókó kò ní kókó yóò padà já sí ìkọlọ bó ta kókó jù bẹ́ẹ̀ lọ́rùn ààyè ṣèkínà ṣèkínà. kọ́gùn kọ́gùn á padà kọ́gùn sí ìka èsì e ìka. kélédùmarè jẹran kọre fẹ́ kélédùmarè jẹran ààrẹ aya alálùbáríkà tó máa bá mi kalẹ̀ òwe. aya bí ìyá mi ò ní kò fi fún mi òwe aya bí òbí mi ni kò fi fún mi ò àlọ́ba tó máa mọ ohun tí mo fẹ́ tó máa mọ ohun tí mi ò fẹ́ o dáadáa fún mi o á ṣe bẹ̀rẹ̀ fún mi o á pọn mi fún mi á tún pọn mi lé lórí ibùsùn bó bá dalẹ̀ aya alálùbáríkà ni mo fẹ́ o. èyí pẹ̀lú ìgbọ̀nà bá dùn jù wá ní ìdílé ara yín àmọ́ ah, bìí jọ ah, arábìnrin tó wà bẹ́ẹ̀ ìlú ni bíi rẹ̀. five thousand naira ní sàn. ibi à lọ kò jìn o ibi à ń yeah. What happened to late five naira, sir? Oh no no no, it's okay. Um, just keep the change. Ha. Thank you very much, sir. I should go ni, sir. Ló enjoyed the meal, ma. I really enjoyed it. Yeah, I'm, how much is my bill? I reckon it costs some money, ma. Who is he? I want them. Not possibly, but no, I want that customer Thanks to him. Yeah, okay. Take care. Yeah, um, mo lérò pé ẹ enjoy oúnjẹ wọn níbi lẹ́fẹ̀. I'm um, sorry, ṣé kìí ṣe pé ẹ̀yin lè sọ bí o? Ah, well, um, èmi ni Ọlọ́run ràn lọ́wọ́ láti ṣe. Oh, thank you so much. I really appreciate it. You're welcome. <laughs> Ah, ṣé bàbá yìí, um, ṣé a lè mọra jù báyìí lọ? That's no problem. Yeah, so can I get your number? Thank you so much. I I'm beautiful people right now. Àmín, àmín, àmín. Ah, ẹ ṣe ẹ ṣe ah mo sí ẹ ká tó wa báwo ni bye ma. Alice. Ah. Ah. ah kí ló ṣẹlẹ̀ nígbà tí wọ́n pẹ́ lè ràn wá lọ́wọ́ kí ló ṣe ṣòro wa náà. kí ló tẹ́ fi fún ní bára létí. let's go. mo fẹ́ fún ẹ ní contract láti company wa mi. ìgbà wo ni kí n submit proposal mi. mo jẹ́rìí ẹ̀ actually from the very first time I sighted my eyes on you ni mo ti mọ̀ pé you be a multi-talented lady oh really. anyways um, mo fẹ́ jẹ́ kó supply wa ní hamper tá a máa pè fún ilé ẹ̀. Ah, nǹkan tó kéré jù ni i can. okay um, bọ́nà ṣèkínà báwo lọ̀rọ̀ àjọsọ wa. bímbọ́lá má mọ ẹni lọ́bẹ̀ at all i've told you times with that number okay please. okay. I don't want any other relationship further than we being friends. Okay? I come on. Let us take this friendship to another level. let less level. It should be friends with benefits, nothing more. Friends with benefits? But trust me, I'll be waiting patiently for your reply and ensure it's a positive one. So, so. mo wo fíìmù. Ah, <laughs> not as much mo lè ṣọ́ bẹ́ẹ̀ pé kì í ṣe yorùbá fíìmù wa máa wo tí ìdá kò máa wo american film tàbí korean film èwo mẹ́. ìwé hmm, dẹ ló mọ. okay. Okay now. Ibi à ń lọ kò jìn o, ibi à ń sí ó pọ̀ jù o. ìyàwó la kò jí òye ìyàwó yà sí ló pọ̀ jù ló fi dàbí kó ní kókó kó ní kókó kó ní kókó yóò padà já sí ìkọlọ bó ta kókó jù bẹ́ẹ̀ lọ́rùn ààyè ṣèkínà ṣèkínà. kọ́gùn kọ́gùn á padà kọ́gùn sí ìka e sí ìka. kẹlẹ́dùmarè jẹ̀rán akọrin fẹ́ kẹlẹ́dùmarè jẹ̀rán ààrẹ aya alálùbáríkà tó máa bá mi kalẹ̀ òwe. aya bí ìyá mi ò ní kò fi fún mi òwe aya bí ògì mi ni kò fi fún mi ò àlọ́ba tó máa mọ ohun tí mo fẹ́ tó máa mọ ohun tí mi ò fẹ́ o dáadáa fún mi o á ṣe bẹ́ẹ̀ fún mi o á pọn mi fún mi á tún pọn mi lé lórí ibùsùn bó bá dalẹ̀ aya alálùbáríkà ni mo fẹ́ o eh, ọ̀pọ̀ alálùbáríkà ni mo fẹ́ o. Eh ẹni náà rí kò ní fìlà ẹni fìlà kò lórí àti fìdé torí kò máa sápọ́nlé o bọ́ba tí kò lò lórí o bọ́ba tí kò lò lórí o kì má di àǹfààní àdúgbò. wà ilé wa òkè cover her face ẹ fojú ẹ ẹ fojú ẹ fojú ẹ sòrí àyè fún mi yíwọ́ fún yíwọ́ fún. lọ́wọ́ ẹ̀. bàbá bàbá ikú lè rẹ̀ ṣe bíbélì ló sọ bẹ́ẹ̀ náà. lọ́wọ́ síwájú. lọ́wọ́ síwájú. ẹ ṣiṣọ́ lójú egun ṣiṣọ́ lójú egun. <laughs> Yeah! wow! Ike lásán ni tó ti di ẹ̀. Ike for celebration ló yé yín. Ẹ ká celebrate. Ẹ ká celebrate. Ẹ ọ̀rẹ́ ọ̀rẹ́ mi. Aṣọ mi. Ẹjọ́ kan ọ̀pọ̀ ẹ̀kọ́ lórí iṣẹ́ ẹ̀kọ́ kó lórí iṣẹ́ ìbùkún wa. Ṣọ́yí ẹ̀ pọ́pọ́pọ́pọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀. Open my bag now. Yes, ma'am. So return this one. listen. five thousand I see there now. Ah, madam, no see money. I should just come in and just carry you back, give you. I no see money at all. You no see my money. So how money come take loss? Not only me and you They live for this house. Now thirty thousand I put inside here. Now only five thousand I dey see. They tell me say no be you. Who can carry the money? The money worker. You don't know how money come take loss. Madam, I need to touch your bag. Ah. Yeah. Wow ẹ wà sí. ẹ ra wọ mo dúpẹ́ fọlọ́ mi. ọ̀sán mi. oúnjẹ rẹ o ti ṣe tán. mo ti ṣe tán mo ti rẹ́dì. kí ló ṣẹlẹ̀. mo máa ń gbáriwo kẹ̀ kí ló ṣẹlẹ̀. ẹ má ṣe àná tí mo dé thirty thousand naira ni mo kó sínú pọ́ọ̀sì because pọ́ọ̀sì náà mo gbé jáde five thousand mo bá ń bẹ̀rẹ̀ sí ó dẹ̀ sọ pé òun kọ́. Ngwa, how you take do am? I no take madam money o. As madam come here, I come carry bag give her. I no take madam money, I swear. Àbò ti náwó yẹn tó mọ. Sọ́jà ẹ̀mí ni ṣèjì pé ó tuntun ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ báyìí ah àwọn sísọ owó ẹnu igẹ́ta sí bí o. igi. anyway ẹ má jẹ́ ká over dramatize gbogbo kìíní um, ibi thirty thousand. Hmm. okay. ah ṣe ṣe dé. but it's not even about the money bí kí n fi fifty thousand síbi kan kí n bá two thousand bẹ́ẹ̀ kí n fi hundred thousand síbi kan kí n bá seven thousand bẹ́ẹ̀ all the time. I I'm very happy for her. I hope your intentions with my daughter is pure. Um, <laughs> Benua, Sherry, I have pure intentions uh, towards her. Um, mo nífẹ̀ẹ́ gan ni. In fact, mo rí i pé ọmọ mo dẹ̀ ṣetán if fẹ́. as a matter of fact. just Yes, to show that I've got um, good intentions. Impressive. Uh, Shakina, kí ló rí sọ sí nǹkan tí Abimbola sọ? Abimbola is a very nice guy and I love him. Apart from that, Eyo, him also assists me in the career. Beautiful. Ah, Abímbọ́lá ìgbà ọ̀la máa bẹ̀rẹ̀ preparations for wedding. Sherry ma, um, to bá ti yà yín ó um, I'm quite prepared so whatever time to ba comfortable for you, um, for do something I am quite ready. Ma. I like that I like that. Ó mojú ìfẹ́. Kí ló ṣe? Kí ló ṣe? Ṣẹ́kínà. Abímbọ́lá, kí ló ṣọmọ mi? That's strange. Ṣèkínà? Ṣèkí? Ọmọ mi ẹ o kò máa ń dábọ̀ lọ́rùn ṣá ọlọ́run. So baby, what up with the money you said you're going to promise me? You promised me to give me ṣé owó ló gbà ẹ́ náà owó gbà ẹ́ á fún ẹ ló bọ̀ ẹ́ kí ló ń ṣe. ọ̀tá ló dára. Ṣé ni bẹ́ẹ̀ pé ká tún padà sínú ilé ni honestly. Are you serious? Honestly, ah, okay. I'm good Ah, ọmọ, I can't have enough of you. Luxuriously. Bẹ́ẹ̀ ni pé ká tún padà. Bíbọ́lá. tell me this is a dream. eléyìí tó ń wọ ìjọ dream lójú ẹ reality lélẹ́yìí o. bẹ̀rẹ̀ fẹ́ fẹ́ fẹ́ fẹ́ fẹ́ fẹ́ ló ṣe é ló ṣe é tó ń gbọ́ báyìí. àbí wọn mi kó la. ìgbà tó wá jẹ́ wọn kọ́ ṣojú mi fọ́ mi rí ẹni. mo mà ti lóyún fún ẹ. o lóyún tajá àbí tẹran. mo mọ̀ pé mo ti take it. ẹni tó bá take it. take out ṣé torí pé lóyún sìn kí n wá lọ gbà yáàlù kí n gbà bàtà kí n bẹ̀rẹ̀ sí jó listen o ò lè lóyún fún mi wọ́n dẹ̀ lóyún fún ti bébí màmá mi. okay boy mi bọ́lá mo ti dárí jẹ mo mọ̀ pé mo mọ̀ ni i'm forgiving you jẹ́ màá lọlé. wọ́n wo owó jẹ́ kí n jẹ́ kó yẹ èmi fi ẹ́ play game. ó ga jù. kí a tún rí gbọ́ báyìí ah, ó yà á tún wò ó lè ah, ọmọ eré wa gan ah, kìí sí bẹ́ẹ̀ ló tì kìí. ọ̀rẹ́ gbàgbé ọmọ naxi ni mo nack wọn ah eléyìí nọ́mbà seventy two eléyìí. owó ẹ bad gan ọkàn máa ń ṣe bẹ́ẹ̀ ní pé ọkàn máa kàn ṣe bẹ́ẹ̀ ní pé orí ò sí bẹ́ẹ̀ ní ìwé kan ṣe ń bẹ́lẹ̀ ìgbéró àwa báyìí because ọmọ one oh five làwa wà báyìí oríṣiríṣi ìwé làwa ti kà kọjá one oh five ni wà mú ìbẹ̀ sọ̀rọ̀ yìí. Ah, ìwọ one oh five ọmọ irọ́ ni ìjọ̀wọ́ mi ò gbàgbọ́. ìwọ ni wọ́n seventy two ìwọ ni wọ́n one oh five ẹ̀yin méjì ń bẹ́ẹ̀ ni ọmọ kan wà lọ́wọ́ yìí nínú ẹ̀yin méjì kò sẹ́ni tó lè toast ọmọ yẹn ṣe fẹ́ gbọ́ mi ọmọ tí Buhari gan toast tí ó gbà ó ń fi kíní wọ mẹ́mọ ní Buhari president ìwọ níwọ Messi ìwọ níwọ sí Ronaldo ẹ̀yin méjì ń bẹ́ẹ̀ ni. Ah, ọmọ yẹn mo confirm ẹ o so ọmọ tó ń sọ nìyẹn ẹ ti ẹ lè bá a sọ̀rọ̀. Ah. ó gbàgbé gbàgbé. máyì kí èèyàn máa sọ létí mi pé ọmọ kan wà tó jẹ́ pé èèyàn ò lè tẹ́ṣẹ̀. Ah, gbogbo obìnrin ilé ayé ìlú ní password ẹ̀ kóòdù tí ah. èèyàn máa fi wọlé lásán lèèyàn ni èmi dẹ̀ ni ó ń gbá lórí mi bí mo ṣe wà gbogbo kóòdù obìnrin ilé ayé ni mo mọ̀ tí n bá wà lójú oorun tí n bá ń sùn gan kóòdù obìnrin púpọ̀ ló wà lórí mi tí wọ́n máa sọ pé obìnrin kan wà nílé ayé bẹ́ẹ̀ pé yóò lè tẹ́ṣẹ̀. ẹ jẹ́ kí n DNA tèmi bẹ́ẹ̀ rí ni ṣe rí bàbá bàbá mi àgbèrè ló pa ṣe tí wàá rí bàbá mi fún ara ẹ̀ gan ẹ àgbèrè ló ń ṣe lọ sí mọ́tò pa sí títì. báwo lè rẹ jẹ ọmọ ta máa ń pa àwọn obìnrin ni software la máa ń pè wọn hardware la wà. ìwé kẹ̀kẹ́ má ti pa ọ lóòótọ́ mo mélé yìí o mo mélé dáadáa pé hmm, òun náà kò ń ṣe é wọn àmọ́ ilé ọmọ tó ń sọ ẹ ó bá a tán. gbàgbé gbọmọ kan bá àdìjà ó sọ bẹ́ẹ̀ mi ọmọ wo èmi ah, fẹ́ mi ní dígí jẹ́ ní bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀gbẹ́ni gbàgbé ìmúni iṣẹ́ yẹn tí ká lọ bẹ́ẹ̀ sẹ́ ẹ̀rọ yà ó sọ fún pé mi mú mọ yẹn ọjọ́ wo ló ọmọ owó tí bàbá mi ṣe títí tó fi lé lọ́wọ́. má jẹ ká dọnu ọlọ́run ṣe mọ́tò bẹ́ẹ̀ náà. ìbáyé rà mi wọ́n mọ̀ tí mo fún yẹn jọ ṣé bàtà lè ọmọ yẹn mọ́tò méjì ó di tèmi nìkan. ọ̀gá mi yóò wà bẹ́ẹ̀. wá ṣé wọ́n ní mọ́tò. àmọ́ ò ní mọ́tò sà. màá fún ẹ kúrò rà. ẹ̀gbọ́n orí mi náà ló fẹ́ sà. ọlọ́run ó ṣe òun ti ní mọ́tò méjì. máa jẹ mọ́tò ẹ̀. ọmọ bébì máa mú tí màá tún fún lóyún. ó kéré gan ọmọ tó ẹbí báyé sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kó ti wà wájú mi bá fún fẹ́ ṣẹ ó máa bímọ fún mi máa tún gba ọmọ ẹ lọ́wọ́. ṣé máa ti dá wọ́n mọ̀ tí mo fún yín o ẹ bá rọ mọ èmi mo ní mọ́tò ẹ kàn pariwo ni. ọ̀rẹ́ wọ́n mọ̀ ọ́ jẹ́ ìmẹ̀jì ọmọdé mi sọ yìí ọ̀sẹ̀ kó. wo. bíbélà. o mọ̀ bíbélà bíbélà fẹ́ tó bá fọwọ́ bá fọwọ́ yẹn kàn mí o ò má kù síbi. bíbélà bíbélà bíbélà. have your back. Can't get it pregnant, okay? ẹ bá ń those never seen this like wetin eh, you see and wetin you see. kò ní da fáwọn tó ní ẹ. kò ní da fáwọn tó ní wọn náà. ó lè aṣẹ́wó aṣẹ́wó. ọlọ́run dún aṣẹ́wó yóò eh, wo kò ní yẹ. thank you. now orí gbogbo lè. ṣe àkọ́ni. ayé ò ní dá. ìwọ tí wàá mú ọ̀tá láyé ò ní dá. kò ní dá fún ẹ. ó ní dákú wọn náà jọ fún pẹ̀lú oṣù sọ́ọ̀mù ah. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. wọn tó kì í ṣe yẹ o. èmi lẹ èmi lẹ gbà bí. bẹ́ẹ̀ ni wọ́n gbà ẹni kí ló ṣẹlẹ̀ èmi ni gbogbo àbí èmi ni gbogbo àbí bẹ́ẹ̀ ṣe gbá mi ogun ọ̀run àgbà yín ẹ gbá mi lẹ́kọ̀ọ́ wọ́n gbá yín Dubai lọ́hùn kò sí ìlú tẹ̀lé tẹ́bù lọ́tọ̀ nígbà yín lẹ́yìn àbọ̀lórí burúkú lẹ́yìn. Ìbílẹ̀ ṣe ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba tẹ̀lé ayé yìí máa ó ti dẹ̀. ibi àwọn ya kòjì o ibi àwọn ya sí ló pọ̀jù ló fi dàbí. lẹ́yìn tí mo kúrò lọ́dọ̀ Bímbọ́ tí ó fojú mi ráre tán bí mo mà ṣe lásìdẹ́ǹtì nìyẹn ibẹ̀ ni àwọn aláàánú kan ti rescue mi tí mo fi land hospital ibẹ̀ ni mo máa pàdé Victor tí ó pèrè ẹ̀ ní evangelist fún mi. bí ìrìn àjò èmi àti Victor náà ṣe bẹ̀rẹ̀ nìyẹn. so báwo la ń gbà kẹ́tù làwọn òkúta fún yá bọ́ kí lè wọ́n rò jọ ẹ̀ tẹ́bí jálò mọ́ mọ́tò rẹ̀. One story. Oh. ojú ti ẹ̀ ti wá ó yàtọ̀ sí ti tànà gbogbo ṣé ojú yìí òun wà lórí àìkú wọn jẹ kẹsàn. ẹnì kan. first and foremost àbáyé gẹ̀ẹ́sì àwọn oppositions ẹ̀jẹ̀ kì í di fún àbúrò ìbọn kìlọ̀. ẹ pọ́ọ̀tì operation mi ì kí ń ṣàbúrò wọn. ẹ má bínú ẹ pẹ̀lú ẹ̀gbọ́n báwo ni ṣé ìdánilẹ́kọ̀ọ́ tá a ṣe lánàá ta yẹ ọ̀rọ̀ bíbélì wò yẹn. mo ti san bills tó kù yẹn mo ti san balance everything. ẹ ṣe gan ti bills lẹ́nu ẹ̀ san but next time Um, ẹ mọ̀ tí èèyàn bá ṣẹ̀ṣẹ̀ ń jíbọ̀ mọ̀ owó tó bá wà lọ́wọ́ èèyàn kí èèyàn máa save for better things láti ṣe because àwa gan ti agree tẹ́lẹ̀ wípé. excuse me kí ni nǹkan tẹ́ mí nísìn. Um, kí ni mo sọ fún yín bàtà àwọn uncle wọ́n ti ṣe transfer owó yẹn sórí account mi pẹ̀lẹ́pẹ̀ tí a bá ti dé hospital nípa pé mi lọ ṣe transfer fún doctor so ẹ̀yẹ́ kan pé account number yín so èmi á lè ṣe sórí account mi. uncle ẹnu kan ẹ ẹ try ẹ ṣe gan ọlọ́run máa fi fa kò yín àwa ti ní fúlàní wa tẹ́lẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbọ́ bí díkì ṣe sọ so díkì nǹkan tẹ́kọ̀ máa bá mi ṣe ni pé ẹ ní láti sẹ́ni wíyẹn sí ọ̀dọ̀ àmàkáǹtì dọ́kítọ̀ ẹ gba àkáǹtì tiwọn wọn á lè dáwọ́ ẹ̀ padà sí ibi tí excuse me pásítọ̀ àbílẹ̀ kọ́ra yín mo ní pé mo ti sọ bíi. Ah, òun náà ni mo ń sọ pé ibi tẹ́ ti ya ẹ lè dá padà sí. mo ní ẹ ní dàtí excuse me ẹ ní dàtí refund òfin mo ti sọ bíi lè ṣé ẹ rí ṣe tẹrí mi nísìnyí ẹ ti wò bí apẹ́ mi ò wà kábíyà àti sanwó. ẹ ní sọ̀rọ̀ pásítọ̀ lẹni tí ẹ ń bá sọ̀rọ̀ yìí ṣe zero zero wà ní àkáǹtì nọ́mbà yín. àìkanra náà lè fi ń sọ̀rọ̀ yẹn i'm dey understand the condition. ẹ má wọrí mo ti sọ bíi tí mo ti sọ bẹ́ẹ̀ ní ìdàrẹ́ rẹ̀ fáwọn lọ́wọ́ fún mi. báwo ni. ọkú ẹdún ara tí mò ń sọ rẹ èèyàn tí health rí báyìí ẹ má disturb ọmọ bẹ́ẹ̀ ṣe ń gbọ́wọ́lé wọn lára ẹ̀ wọ́n máa filẹ̀ ẹ pẹ̀lẹ́ ṣe gbọ́ ẹ pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́wọ́lé wọn lára ẹ̀ wọ́n máa filẹ̀ báwo lè wá ní báyìí. Mm. ẹ ní láti relax tó tí bá ti kọ́ bá máa fọ́ lọ́pọ̀ tó kọ́ má jẹ́ kí ẹni bẹ̀rẹ̀ máa tó sọ pé kẹ́ ìrà ìsùn ẹ̀sìn. ṣé nǹkan ẹ ní ní sánsọ ní tí ò ní extra Amen. God bless you. Um, mo lérò pé ẹ enjoy house membership wa. Of course. Èmi ìwọ̀n kó máa ń wà interesting tó tó yìí o ṣe dẹ̀ rí nínú mẹ́sẹ̀gì yín a lot of things ni mo rí dìmú nínú ẹ̀ God is truly using you. That is how God works. ṣe rí téèyàn bá ti lè gbàwé àtàdúrà anointing a máa ṣàn sílẹ̀ bí omi ọ̀gbàrá ni pàápàá jùlọ téèyàn bá tún sá fún ẹ̀ṣẹ̀ àti kéèyàn má fi ẹ̀ṣẹ̀ ṣeré ṣe dẹ̀ worú àwa ìbọ́lọ̀ ń ṣe pè wá láti jìnnà sí ẹ̀ṣẹ̀ anything tó jọmọ́ ẹ̀ṣẹ̀ a kì í súnmọ́ rárá tí ẹ̀ṣẹ̀ bá wà ní ìjàyè tí n bá gbóhùn ẹ̀ ní ànàpájà máa ferege ni ohun tó jẹ́ kánà yín ti yẹn máa flow nìyẹn ṣe rí pastor Victor tẹ̀ ń wo yìí woman kan wà tó jẹ́ wípé wọ́n de oyún mọ́ ní ara fún eleven years ìyá mary la máa ń pè nígbà tí pastor Victor tí wọ́n sọ ọ̀rọ̀ àṣẹ sí inú ayé ẹ̀ àmọ́ bí tọ́mọ gbà jáde lára wọn a kàn ń gbọ́ tọ́mọ ń sunkún ni iṣẹ́ tí wọ́n ṣe pọ̀ lóríṣiríṣi àmọ́ àwọn èyí tí mo rántí ni mò ń sọ yìí ṣẹ́rí pastor Victor tẹ̀ ń wò yìí èèyàn kan wà tí à ń pè ní Mr David ọdún keje rèé tó ti ń sunkún pòun fẹ́ lọ sí Amẹ́ríkà nígbà tí ó déwájú ìránṣẹ́ ọlọ́run yìí wọ́n dẹ̀ sọ̀rọ̀ sínú ayé ẹ̀ gbogbo ṣe ń lọ sẹ́ńbáàsì yìí ó ń lọ dunnú bọ̀ ni. wọn ò béèrè passport ẹ rárá in fact ó kàn ń park mọ́tò ẹ̀ sí ẹ́mbáàsì ni cctv camera dẹ̀ ti rí nítorí anointing tèmi ti fún àmì wà lára ẹ̀ wọ́n pè ní straight madam gẹ́gẹ́ bí ọlọ́run ṣe ń lò mí fourteen years visa náà fún. owó ìyẹn nìkan tún kọ́ o ṣẹ́rẹ́mi náà tẹ̀ ń wòye látijọ́ tí mo ti dé ilé ayé mi ò mẹni tí mo ṣẹ̀ torí mi ò ní orí obìnrin látàárọ̀ dalẹ́ ojoojúmọ́ ni mo máa fi ń sunkún àmọ́ látijọ́ tí mo ti mọ pásítọ̀ Victor wọ́n dẹ̀ sọ̀rọ̀ àṣẹ sínú ayé mi pé látẹ̀ní kí àwọn obìnrin kan máa wù mí kan wá bá mi sọ̀rọ̀ fúnra wọn ibi tí mo jókòó sí tí mo ti ń ronú obìnrin mẹ́rin ló wá bá mi fúnra mi ni mo tọ́ka sí pé lèlú yẹ kádàrá àtijọ́ yẹn lèmi náà ti dẹni tó ní obìnrin nílé. ìyàwó wà lé wọn báyìí ọmọdé ti wà ń bẹ mélòó la fẹ́ ròyìn inú iṣẹ́ olúwa olúwa máa wà pẹ̀lú yín ah, sister upstairs kan wà níwájú lẹ́yìn ṣẹ́ẹ̀dẹ́ upstairs yẹn ó ní gate tabadẹ wo àwọn window ẹ báyìí wọ́n ṣe àwọn glass síbẹ̀ ó ní fúláwà àwọn èèyàn máa ń wọlé wọ́n máa ń jáde ẹ ṣọ́ra fúnlé yẹn. ìgbésẹ̀ tí ń bọ̀ kẹ́ra kó wá fún mi o. kí la tún rà bọ̀ ẹ ṣèkínà mo tẹ fẹ́ bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ mm. ẹ alákùnrin tí mò ń rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kí lorúkọ yìí. ok Victor. Victor <laughs> ó dàbí ẹjìjọ ń ṣe um, bible studies studies ṣé kò sí nǹkan kan bíi láàrin kò sí nǹkan kan láàrin àtọ. Hmm. serious ó kàn máa kọ́ mi ní àwọn nǹkan tó wà nínú bible you know the do's and don'ts nǹkan tó lóun fẹ́ nǹkan tó lóun ò fẹ́ bí òun ṣe lè hùwà láwùjọ and everything so and he's a very nice guy nothing is between us. okay just be patient yes take your time ọlọ́wà á fi ọkọ tèmi ránṣẹ́ sí i ṣùgbọ́n don't fall into the wrong hands ṣùgbọ́n mi bẹ̀ ni wá mi ní pẹ́ o. ok thank you ẹ̀yin lè jẹ́ kí rí sọ sí mi o thank you so much. ọ̀nà kò ṣe ọmọ dáadáa ni ẹ mo ń bọ̀ ṣùgbọ́n. ok ok ẹ má gbàgbé láti ra nǹkan wá fún mi o please o. fẹ́ treat nǹkan tó ń pè ní ìfẹ́ kí ni bíbélì sọ nípa ìfẹ́ bíbélì jẹ́ kó yé wa yí pé ìfẹ́ jẹ́ nǹkan tí kò lópin ṣe rí ìfẹ́ tí mo fẹ́ bá wa sọ̀lé lórí mẹ́ta ló pín sí ìfẹ́ ọlọ́run ìyẹn èyí tí ọlọ́run ní sí wa ìfẹ́ àwa ara wa síra wa ẹ nífẹ̀ẹ́ mi mo nífẹ̀ẹ́ yín mo nífẹ̀ẹ́ dikini emmanuel wọ́n nífẹ̀ẹ́ mi ìfẹ́ lẹ́ẹ̀kẹta ni ìfẹ́ nǹkan tó dáa because àwọn kan wà tẹ́kùn wọn kì í ní ìfẹ́ nǹkan rere tẹ bá wo ohun tí bíbélì sọ ní ìwé John chapter three verse 16. For God so loved the world that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish but, but have, have everlasting, everlasting life. life. So Ọlọ́run fúnra rẹ̀ gangan ó practice the tó ń pè ní Now láti wá summarize eh, ìdánilẹ́kọ̀ọ́ kékeré yẹn, there is something we call serenity. Serenity simply means ability to accept the things you cannot change. Tẹ́ bá ti love èèyàn, ẹ because you, we cannot change man tí bá jẹ́yàn tó máa ń pariwo sọ̀rọ̀ tẹ́ bá fẹ́ force mi pé kí n má máa pariwo sọ̀rọ̀ mo máa padà di nǹkan tẹ́ like ìfẹ́ lẹ́ máa fi manage bí mo ṣe ń ṣe kí ni o bí mo ṣe ń pariwo sọ̀rọ̀ yẹn so that's what call serenity. so nínú àwọn um, bible study tí mo ti ṣe pẹ̀lú yín èwo lẹ lè sọ fún mi gangan tẹ́ ẹ mọ̀ níbẹ̀ um, ní ìdílé oh, that's true. oh psalm twenty the lord is my shepherd i shall not want. He maketh me to lie down in green pasture. He leadeth me beside the still water. He restoreth my soul. He leadeth oh, me in paths of oh, That's powerful. That's fantastic. Um, you have what we call meditative memory. Wow. Extra. Storage me oh why? It is well with you. Apply and back. Um, okay. Ṣé rí gbogbo ẹni tí ó bá ti dúró ti Ọlọ́run ní jogún òfo? And mo dẹ̀ fẹ́ jẹ́ kí ẹ gbọ́ nǹkan tí Pastor Victor sọ. she understand? ṣe rí gbogbo ohun tí èèyàn bá ń ṣe nílé ayé kéèyàn nígbàgbọ́ nínú ọlọ́run ẹ̀yin náà wúrò nǹkan tó ṣẹlẹ̀ sí the last time tó bá pẹ́ bá súnmọ́ ọlọ́run ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ torí pé ẹ̀yin fúnra yín gangan ẹ̀ nígbàgbọ́ and one month mo dẹ̀ tó fẹ́ kí nǹkan ẹ̀ understand kankan yìí pé on the fifteen next month ṣe mọ̀ pé òun la máa ṣe ìsọjú wa ní jàǹkàrà mo dẹ̀ fẹ́ jẹ́ kẹ́ ẹ tètè dé jésù àwa pẹ̀lú yín. thank you so much i'm Deacon Emmanuel. Eh, ọ̀rọ̀ ni wọ́n ti bá yín sọ yẹn but Dikin ẹ jọ̀ọ́ ṣé fún mi ní few minutes ẹ eh, mo fẹ́ discuss nǹkan kan pẹ̀lú sista Shekinat eh, ẹ gba kọ́kọ́rọ́ kẹ ẹ dóde mi nínú mọ́tò hmm. so. máa bá ok ṣe gan ok so Shekinat um, mo ní àwọn ìṣèpáyà kan méjì ìṣèpáyà yẹn àkọ́kọ́ bẹ́ẹ̀ mo kàn wọ́n dúró láwọn ẹ̀ tí mo rí pé mo ń fa kànga ẹ máa wọn local well yẹn tó máa fi fa ọ̀gá yẹn mo ṣáà ń fa kànga ẹ̀ mo ń fa kànga ẹ̀ a dẹ̀ ní ìdomi yẹn bọ̀ àmì tí ìgbomi yẹn dókè ó ti wá rẹ̀ mí gan like i'm seriously tired ó yẹ kí mo ti fẹ́ ju kíní ẹlẹ́kùn mi yẹn máa já lọ sísàlẹ̀ padà lójijì báyìí mo kàn rí ọ̀kan tó mọ́ tàpé lẹ́yìn mi nígbà tí mo fẹ́ wẹ̀ yìí báyìí ẹ̀yìn ni mo rí lẹ́wọ́n ní pé à ẹ kí n farabalẹ̀ ó kí n jẹ́ kájọ ṣe o kí kájọ fa omi yẹn aṣáájọ fa omi yẹn dókè títí àfi rómi yẹn lọ bí yẹn ṣe lọ ìyẹn ló wá jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní pèrè kí ni ìtumọ̀ àláì bí mo tún ṣe lálàá mi nìyẹn eléyìí tí mo wá láàyè ló wá tóbi jù mo kàn rí garden yẹn it's just like um, garden of Eden mo rí pé garden yẹn tóbi gan àwọn flower wà bẹ́ẹ̀ green grass everywhere is very very beautiful mo wá rí pé mi nǹkan mo dẹ́wà ní ọgbà yẹn mo ti wá dúró dúró dúró dúró dúró títí bẹ́ẹ̀ ni pé mo retí yàn níwà ó ti wá sùn yàn mo kàn ṣe someone courage yẹn pé kí n máa lọ mo kàn gbọ́ orin yẹn from nowhere ni. máa ì lọ máa ì lọ máa ì lọ máa ì lọ bí mo ṣe fẹ́ bojú wẹ̀yìn báyìí ẹ̀yin ni mo rí ẹ wo àwọn fíìmù yẹn ní my lover ayé àtijọ́ yẹn mhm. ṣe mọ̀ mo kàn rí pé ẹ̀kọ́ ń sáré bọ̀ ní pẹ̀lú slow motion with white wedding gown hmm. ó wá sùn mí pé báwo mo ṣe fẹ́ lọ discuss nǹkan yìí pẹ̀lú ẹni tí mo ṣẹ̀ṣẹ̀ meet so ẹ̀mí mo ṣáà ní pé kí n sọmọ kọ́rìtì kí wọ́n bá ẹ̀mọ́ ọkọ̀ wò pé báwo mo ṣe fẹ́ ṣàlàyé fún ẹni tí mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ tí ò tí ì pẹ́ tá a ṣẹ̀ṣẹ̀ mọ́ra olúwa ṣáà ní pé kí wọ́n bá. no sọ fún mi kí ni reason tó máa fi fọ́ etí ẹ̀ ṣé mo kí mò ń sọ fún ẹ mo sọ fún wọn bèbí you becoming too aggressive kò dé lè bí ẹ kí ló ń ṣe é now ah inú ọkùnrin ló ask obìnrin out so what's the big deal in that kí ni lóṣù tó fi máa ń fọ etí ẹ mo rò bá gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí èyí sábàbí lásán ni kò sí anybody tí ò lè ṣẹlẹ̀ sí. sábàbí indeed <laughs> bọ́ládé sábàbí tósìn sábàbí bímbọ tó tún ṣẹ̀ṣẹ̀ ti ọ̀tán tó fẹ́ rán mi lọ sọ́run bọ̀ sábàbí ni right ìkà ni ẹ. òde ní sùúrù mélòó ló ti wá mélòó ló ti kà mélòó ló ti fẹ́ lóbìnrin lọ́wọ́ àwọn girls níta wá ń sọ fún ẹ àìmọye yìí jẹ́ pé ó ti date more than twenty twenty guys kó lóun tó gbàdúrà ẹ kó tó rí Mr. Right òde lè sọ pé torí ọkùnrin kìíní gbé ẹ ó gbé ẹ jù sílẹ̀ ìkejì gbé ó gbé ẹ so nítorí ó fẹ́ jíjú sí gbogbo ọkùnrin kò lè work now Victor tàdé sọ yìí ó jẹ́ ó yàtọ̀ sí gbogbo àwọn ọkùnrin tó kù. kí ló fi yàtọ̀. because he's God fearing. God fearing indeed so o fẹ́ kí ayé máa kọkùnrin mọ́ mi lára irú rọ́bìṣì wo ìkànnì ẹ kí sẹ́ni mo fi ń ṣe nínú kí ni mo ṣe nínú mọ́tò ẹ̀ gan. wá wá ṣé wọ́n ti wá kí a a kó ilé tó yìí kí la gbé kí ló jù báyìí mo ti sọ̀rọ̀ tó ju ẹnu mi lọ ṣé mo fún un lágbàá. ibi àwọn lọ kò jìn o ibi àwọn yà á sí ó pọ̀ jù. ìbátan ni mo gbà ọ́ pásánà gùn tó lẹ́bù yìí o. I really enjoyed it. You know, so that it Um, see, one thing I want you to understand is this. Everything that has to do with pastor is spiritual. So, gbogbo nǹkan tá a ṣe anointing ni. And another good thing about the tó ṣẹlẹ̀ ni pé tó yẹ kí bóyá a rí àìsàn kan lágọ̀ọ́ ara àbí bóyá nǹkan kan wà nílé ọmọ eléyìí tí Ọlọ́run tara tèmi dà síbẹ̀ yìí ó máa flush everything o ti gbọ́ ó ń pa ayán ó ń pàdé ó ń pa ẹ̀fọn yìí. in fact ó ti clear everything because ìgbà tá à ń ṣe kò dàbí gbogbo wa ní garden of eden as you said the first time. a deliverance deliverance on bed. wow eh? <laughs> let's do one more. for you. yeah. but let me contact from my God. okay. Holy Spirit iṣẹ́ yìí iṣẹ́ ẹ̀ ṣó ní kí n tẹ̀síwájú ẹja tẹ̀síwájú ẹja ah, tẹ̀síwájú ẹja tẹ̀síwájú. aya bí òbí mi ni kò fi fún mi ò àlọ́ba tó máa mọ ohun tí mo fẹ́ tó máa mọ ohun tí mi ò fẹ́ o dáadáa fún mi o á ṣe bẹ́ẹ̀ fún mi o. bí ah, kí ni mo ń sọ ẹ um, pastor victor ni mo béèrè mo ti ń try nọ́mbà wọn láti ìjẹta sí ìwọ ọgbẹ kan mi and it's so unusual of him ó máa ń pè mí time to time. pastor victor pastor victor ṣebí ẹ ò kánjú ẹ fún mi ní one minute. ṣé wàá nulẹ̀ ni. ṣé bẹ́ẹ̀ mi ni mo sọ pé kẹ́ ẹ fún mi ní one minute ẹ fún mi ní ṣẹ́jú kan. ṣẹ́jú gbọ́. okay. ṣọ́ọ̀bù ní pé mo dá yín dúró. ṣọ́ọ̀bù mi. wọn ò sínú lé lèmi náà ṣe wọlé nǹkan tí mo rí ni ẹ go through ẹ go through ẹ go through ẹ n fẹ́ kó ráwọn kankan ni. a má jẹ́ kó yá ẹ lẹ́nu ṣó ti yẹ kó gbọ́rọ̀ yá ẹ lẹ́nu ṣó rí ẹni tí wọ́n ń pè ní pásítọ̀ Victor kó kí n ṣe pásítọ̀ o Victor lásán lásán ni Victor tí wọ́n ń wò yẹn ó lè mú go next year lẹ̀ ah. tá a bá wà níbi tá a ti mú ògógóró wa ìṣọwọ́ mú ògógóró tiẹ̀ worst ju tọ̀dọ̀ mi lọ èmi ò kí ń ṣe dikin emmanuel o mi ò mọ̀ pa ẹsẹ̀ bíbélì rárá gàgà tí màá fi ka bíbélì ẹsẹ̀ fani máa kà òun ló sọ pé ọmọbìnrin kan wà tóun fẹ́ jèrè ọkàn ẹ̀ ṣó ó dẹ̀ ní kí n jọ kí n ṣe bí ẹni pé pásítọ̀ ni kí n ṣe bí ẹni pé dikin èmi ò dín nǹkan kan understand mi ò dikin nǹkan kan mo máa ń díṣe oúnjẹ ni ṣùgbọ́n tí mò ń sọ fún ẹ. ẹjọ mi mi understand. o <coughs> oh, understand what? sórí o lè má understand kankan kò ń ṣèwọ nìkan ló ṣe ó ṣe èmi gan bí olórí burúkú tẹ́pẹ́ mi gan wá ju títí ẹ lọ fún tó wá ṣe tó dùn mí jù láyé yìí ni pé ṣó mọ̀ pé mi àti Victor aláraba kan náà can you believe pé nínú ilé tí mo gba Victor sí tó wá gbé lọ́dọ̀ mi tí òṣèpájọ́ ń sanwó lé mi ìgbà wọn náírà lọ́wọ́ mi ìjírí ẹ̀rí Victor nígbà tó fẹ́ sá kó onú lé mi ó kó bọ́ksà mi mẹ́rin lẹ́yìn bọ́ksà mi mẹ́rin tó kó ó kó ránẹ̀kì mi mẹ́fà sórí jíìsì kan wá wà tí mo kọ báńsì sí tábà mi customize jíìsì yẹn Christmas on the twenty five nìkan ni máa ń wọ̀ màmí ò lè ní yáwọn àbí dáàdì mi kì í yáwọn kì í yáwọn o believe pé Victor tún mú o tún gbé e sá lọ. Nike kan tún wá wà tó jẹ́ pé Nike yẹn bó ṣe wà yẹn àárọ̀ ọjọ́ léyà ni máa ń wọ pẹ̀lú singlet lásán kán ba lè rí bàtà yẹn lẹ́sẹ̀ mi are you getting me Victor tún kó lọ táyé bá ń jáyé tọrùn bá ń jáyé ńjọ́ tí bá rí Victor tí n bá pa Victor sí nítorí ẹ̀ṣẹ̀ wọn sọ pé lórí burúkú èèyàn ni mí. ẹ má dọ̀pọ̀ mi o please. ẹ jọ mi mi understand níbo ni níbo ni bọ̀dà Pastor Victor wà sí but kí ni ìṣòro ọmọbìnrin yìí olóṣì ara tiẹ̀ náà níjọ́ yẹn náà lọ́hùn ó ṣẹnu sòǹdẹ̀ bíi abíyamúsù mò ń fún ẹ lọ́wọ́ mò ń ṣàwọ́ báyìí pé olórí burúkú tó ń pè ní pásítọ̀ yóò ṣe pásítọ̀ ó ná kọ́kọ́rọ́ mọ́tò sí mi mọ́tò tá a gbé wájú ẹ̀ kò ń ṣe mọ́tò wa o ah. kò ń ṣe mọ́tò wa ọ̀dọ̀ mẹkáníìkì láti lọ yá o a mẹkáníìkì yẹn ní one thousand two one thousand láfún àti balance two hundred dc ìyẹn ṣì ń sìn mí two hundred tó bá tẹ̀lé mi wọlé màá bójú ẹ̀ jẹ́ o ah. mo já wèrè ju Victor lọ wájẹ́ kiri ẹ̀ ní tó bá bí ẹ̀ rí できね àti pé ojú tí mò ń wò yìí ó dàbí kó àbẹ́ èjì fẹ́ jọra ta ni. sáà jọra ló ṣe pàtàkì lọ́wọ́ yìí àbí n tó dé bá ọ tó o fẹ́ ṣe kí ló ń lé ọ nínú ayé ìṣòro wo lo ti dojúkọ ìdààmú wo lo ti là kọjá eléyìí tó mú ọ tó o fi rò wípé kó o pokùnso kó o ló tọ̀ sí ọ bẹ́ẹ̀ ni torí gbogbo wàhálà tó wà nù ayé mi ó ti sú mi gbogbo tó ṣẹlẹ̀ sí mi ó ti sú mi ikú dẹ̀ yájẹ̀ sí lọ question tẹ́mi béèrè lọ́wọ́ yìí ni pé ta ni yín èmi àti yín jọra ta ni yín. ó mà ṣe o wọ́n lẹ́ni tí ò lóko bá bẹ́ẹ̀ lò ní ìrìn yóò mọ ní kò tóko tó tóko bàbá o. ọkọ̀ mo fẹ́ kó o yọ̀ǹda aṣọ tó wà lọ́rùn rẹ̀ bàtà tó wọ̀ sẹ́sẹ̀ mo fẹ́ kó o yọ̀ǹda ẹ̀ fún mi mo fẹ́ lọ fi túbá lọ́dọ̀ ọlọ́run mo fẹ́ fi aṣọ rẹ àti bàtà rẹ mo fẹ́ fi ṣètọrẹ àánú ni. bàtà mi ẹ̀yin fẹ́ lọ fi tọrọ kí ló fà tí màá fi bá aṣọ àti bàtà mi fún yín ẹ wò àdánwò tó bólúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. wo ohun tó dé bá mi tí mo fi wà nírú ipò yìí àtìyàwó àtọmọ gbogbo ẹbí tó wà láyìíká wọ́n lọ sí ìrìn àjò wọ́n fẹ́ lọ ṣe patí básídẹ́ẹ̀dì tá à ń sọ ìṣẹ̀ṣẹ̀lẹ̀ lò kò sí kankan tó yè nínú wọn aláwàgbà kò sí kankan tó yè nínú gbogbo àwọn ẹbí mi òun ló fà á tèmi fi wà á rù pé bí mo sì ṣe wà nínú irú ipò tí mo wà yìí tó n ò sọ̀rọ̀ òdì sọ́nà dépò tí n ò rora mi pípé mo fẹ́ para mi kúrò nínú ayé tí mo wà yìí bó bá wá jẹ́ pé ohun tó dé bá wọ ìwọ fẹ́ para rẹ ni nítorí ìṣòro kékeré tó o ní fún mi láṣọ ọrùn rẹ fún mi ní bàtà rẹ mo fẹ́ fi ṣètọrẹ àná. ìyàwó àtọmọ ti yé parun ẹ̀yin tún ń wá aṣọ àti bàtà láti lọ fún àwọn aláìní ẹ ronú àti para yín kò sọ́nà tí wọn ò fi ní tọrọ àforíjì lọ́wọ́ ọlọ́run nítorí ọjọ́ kan òru kan ó ní gbogbo tí mo ní láyé mi fi parun ta ni mo wá fẹ́ gbọ́kànlé ọlọ́run ọba tó mọ ohun gbogbo yìí tó sì lè ṣe ohun gbogbo náà ni mo lè gbọ́kànlé sọ dákun fún mi láṣọ ọrùn rẹ àti bàtà rẹ nìkan yọ dákun kí n tún fi wójú rere ọlọ́run. èmi ò dẹ̀ tí ì fẹ́yàwó dépò tí màá bímọ àwọn obìnrin ló kàn ń dà mí láàmú ni mo fẹ́. súnmọ́ mi níbí mọ́ bẹ̀rù alákọ̀ọ́rọ̀ wípé o fojú kàn mí ìṣòro rẹ ti bí yára àmọ́ ọmọdébìnrin kan wà tó jẹ́ pé nígbà tó wà ní kékeré bí àṣemọ́ṣe bí ìwà ọmọdé òun ló fi bá ọmọbìnrin lájọṣepọ̀ ní tipátipá kò sí bó tilẹ̀ wù kó rìn káàkiri tó lórí ilẹ̀ èdè tá a wà yìí kò sóbìnrin kankan lórílẹ̀-èdè ayé yìí tẹ́ ẹ lè fẹ́ o òun nìkan ṣo ni ọlọ́run ọba àlá òun nìkan ṣo ló fọwọ́ sí wípé ẹ̀yin àti ẹ̀ ẹ lè jọ fẹ́ra kẹ́ ẹ sì ṣàbíamọ́ mo ti rántí ọmọbìnrin tẹ́ ẹ̀ sọ yìí mo ti rántí ẹ̀ mo ti rántí ẹ̀ ẹ ṣé gan ẹ ṣé ẹ ṣé aṣọ àti bàtà tí mo bí yín kọ́ arákùnrin arákùnrin arákùnrin. தாயையே lọ́mú ìdẹ lọ́wọ́ ẹ̀wù jí ìdẹ lẹ́sẹ̀ yé mi oore yé. ẹ kú ọdún o ojú ọjọ́ kì í ríbi tá a wo kì í rọrùn gbogbo èyí tẹ́ wá ń bì lónìí ibi kò ní dé báyìí o ọdọọdún là ń rọrọgbó ọdọọdún là ra òòsà ọdọọdún là ń rọmọ obì látẹ ọdọọdún ni wọ́n máa rí yín o. àṣẹ. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ béèrè nǹkan níwájú yèyé kẹ́ ẹ bọ́ bàtà yín síbẹ̀ yẹn kẹ́ ẹ sì wá dúró wájú yèyé kẹ́ ẹ wá tọrọ. ẹ̀yin dà kẹ́ ẹ máa wálé ẹyọ kọ̀ọ̀kan ni o kẹ́ ẹ má tira yín lọ́dọ̀ yèyé yín àná o. àmọ́ bí ọmọ kan ló mú wa. ọmọ kan lílé bẹ́ẹ̀ tọrọ o rí i pé mọ́là tó ń sẹ́wọ̀n ni. wò mí wò gbogbo ohun tó o bá fẹ́ fẹ́lẹ̀ dá rẹ̀ ní kó tọrọ níwájú yèyé o yèyé ò gbọ́. ẹ ẹ wo mo ti ń gbọ́ nípa yín tipẹ́ ẹ ọ̀rọ̀ ìyàwó mi ló gbé mi débi ìyẹn lọ ní pé tí n bá ti débi pé gbogbo òkèrò ìṣòro mi yóò di pẹ̀tẹ́lẹ̀ ẹ jọ yèyé ẹ jẹ́ kára ìyàwó mi kó yá a ti gbé káàkiri káàkiri a ti náwó a ti nára ẹ wo ó ti sú mi ẹ ẹ bá mi jẹ́ kí ara ẹ kó yá. gbogbo ohun tó wí ara ìyàwó rẹ ó yá ara ó tù ọ́ ọ̀dọ̀ lówó ọ̀dọ̀ lọ́rọ̀ àṣẹ sì ti bù. ṣé ti wá tán ni jù bẹ́ẹ̀ lọ. ẹ ń wà dúpẹ́ o ẹ yeye ń wà dúpẹ́ tára ìyàwó mi bá yà ẹ ṣeun gan-an. ta ló tún kù o èdè ń di ọ̀nì. ẹsẹ̀ ṣé ṣe pé nǹkan yọjú wọ̀ kí ló dé tó ọkọ bàtà rẹ dání gbogbo àwọn tí wọ́n wá ń tọrọ nǹkan lọ́dọ̀ yèyè wọ́n ń bọ́ bàtà wọn lẹ̀ ń bẹ̀ hàn ìwọ sì ń kó bàtà bọ̀ níwájú yèyè ṣé ṣe pé nǹkan yọjú wọ̀ lára kó bàtà rẹ sí. torí gí ẹmí. lédè yorùbá yèyé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run èmi àti ìyàwó mi a ti ṣe ìgbéyàwó ó ti tó ọdún márùndínlógún tí a ti ṣe ìgbéyàwó yìí lóòótọ́ Ọlọ́run bọ́ aláṣìírí owó wa kò sọmọ láàrin wa rárá ìyàwó mi ò lóyún látàárọ̀ kùtù títí dalẹ́ rí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run yèyé ọlọ́mọ yọyọ ẹ bá wa náà ṣe káà náà ká tiẹ̀ bímọ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. ó tẹ̀ jẹ́ yọkan. yọkan báwo ọmọ púpọ̀. olómi ṣàmọ́. ṣọ̀pọ̀lọpọ̀ ọdún. àṣẹ. amalekun máa lékún owó. àṣẹ. ìgbà alẹ́ yín á lékún. àṣẹ. omi ò ní gbóná mọ́ gbogbo yín o. àṣẹ. ṣẹ́rí lẹ́yìn. gẹ́gẹ́ bí gbogbo ẹ̀yin ọmọ omi ṣe mọ̀ wípé ní lájọ̀dún àwọn ọmọ omi. ẹ ti dánú mi dùn lónìí ohun èmi náà kí n múnú yín dùn. ẹ wá sọ fún mi èwo nínú ẹ̀yin ọmọ mi ẹyọ kan péré nínú yín tó bá wù láti lọ sí orílẹ̀-èdè ayé ta ló fẹ́ lọ o. yèyé o ìbádẹ́dùnmọ́ mi ò tẹ́ bá lè fún mi láyè lẹ́ẹ̀kan sí láti lọ sórílẹ̀ ayé. omi tó ń ń bò ṣẹ̀ṣẹ̀ dé ni àti pé pàápàá kó o tó padà èmi ni mo mọ ohun tí mo ṣe kò sáàyè fún ọ ta ló tún fẹ́ lọ o. yeye ẹ mọ̀ pé mi ò tí ì dórílẹ̀-èdè ayé yìí tẹ bá lè fún mi ní ọ̀ǹda láti lọ lẹ́ẹ̀kan. omi yínká lóòótọ́ o ì tí ì lọ rí wàá lọ àmọ́ kì í ṣe báyìí. inú mi ò bá dùn lọ́kàn tí bá lè fún mi gbogbo nǹkan tó yẹ kí n ṣe fún ẹgbẹ́ pátápátá bẹ́ẹ̀ pátápátá ni mo ṣe àjẹwò nìyẹn. ah yẹyẹ irọ́ o ẹ jẹ́ kí omitola lọ tẹ̀lé mi pé ìgbéyàwó wa kù òṣùpá mẹ́rìnlá. omi kúnlé o ìwọ ṣe sùúrù kò fọwọ́ wọnú sórí tí omitola bá lọ sí orílẹ̀ ayé ó dá mi lójú pé kò ní pẹ́ àmọ́ omitola tó o bá ti dé ilé ayé rí dájú wípé àdéhùn òyẹ̀ ìgbéyàwó ìwọ àti omíkúnlé kò sí nǹkan kan tó gbọdọ̀ yẹ gbogbo ohun tó dẹ̀ tọ́ tó yẹ tó ló máa máa ṣe fáwọn ẹgbẹ́ pátá ló gbọdọ̀ mú ṣẹ. ẹ omi báwo lè máa ṣe báyìí ṣebí èmi náà mọ̀ pé ìgbéyàwó wa oṣù amẹ́rìnlá péré ló kù mi ò ní pé láì ṣe pé mi ò ní padà kíkọ lọ sókè kí n lè dé mi. tó o bá ti gbà bẹ́ẹ̀ àṣẹ́gun. àṣẹ. Délé ẹ ṣé mo dúpẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé. nígbà tí Omítọ́lá wà láàrin wa tó bá sọ̀rọ̀ báyìí ìmọ̀ ọmúṣẹ ni kò ṣàdéhùn rí kó mọ̀ ọmúṣẹ ẹ ṣé inú mi dùn pẹ́ gbà láyè ẹ ṣé gan-an ẹ ṣé. olómi ṣàjọ olúlóyìn o olómi ṣẹyẹ ire gbọ́. ẹ ní yèyé ti gbọ́ ẹ ẹ dọ̀lọ́mọ láyé ọmọ òṣèkẹ́ yín ọmọ òtọ́jú yín ọmọ òbá yín kalẹ̀ ìyé ti gbọ́ gbogbo ohun tẹ́ sọ àṣẹ sì ti gbọ́. yèyé o ọ̀ṣun ṣàǹgẹ̀ṣẹ́ olólàáyùn àwẹ̀dẹ̀ kó o tó wẹ̀ mọ́ ọ̀ṣun wọn ò lówó mi nílé o ọ̀ṣun bí n bá dúró kọ́wọ́ mi kó tó tí n bá bẹ̀rẹ̀ kọ́wọ́ mi kó tó ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ má jẹ́ kí n nàgà kẹ́mi tó jẹun o ọ̀ṣun o ẹ fàṣẹ sí ohun tí wọ́n ti béèrè. aṣẹ́gun. àṣẹ. aṣẹ́gun. àṣẹ. aṣẹ́gun. àṣẹ. Holy náà rè báyìí. bó ṣe ń dìjà náà rè tó bá yá ẹni Yemọja ń bínú ìgbà tó mi tọ́lá lọ sóde ayé ó ní ìyàdéhùn tó ṣe fẹ́ yin ọmọ omi èwo nù rẹ̀ gan-an lómi tọ́lá mú ṣe. kò sí kankan. omi tọ́lá ò kankan ṣe nù rẹ̀ ẹ ó ti bí mí nù pé kí ni ìṣe mo ṣe tán báyìí láti ṣe omi tọ́lá mo fẹ́ jẹ́ kó mọ̀ inú ń bí mi gbogbo yín báyìí ẹ mọ má bàa fún mi. yèyé ẹ jẹ́ ká fìdàn hàn kó lè bá a mọ̀ pé òun ṣe ohun tí ò dáa. yèyé o ẹ jẹ́ ká fi lákàlàkà kó lè mọ̀ pé àwa omi ló ṣẹ̀. ẹ̀yin ará mi kí ló dé gangan náà ẹ ẹni tí ẹ mọ̀ pé ńgbà tó wà láàrin wa bó bá ṣe àdéhùn ìmọ̀ ń má àdéhùn ṣẹ kí gẹ́gẹ́ tó bá ti ọ̀rọ̀ lẹ́nu ìwọ yìí gangan gangan ló ń bómi tọ́lá bẹ̀bẹ̀ lóní kí n jẹ́ kó lọ sórí sórí ayé jọ o ńgbà tó ti lọ àdéhùn tán ló mọ múṣẹ mélòó rẹ ló ti múṣẹ ọkọ rẹ ló wà níyà yìí ṣé kò jẹ́ kó ti ṣèyàwó inú ń bí mi sí ọ. yèyé gẹ́gẹ́ bí àbá tèmi èmi ò bá ní ajẹ́ ká máa gbé owó ọwọ́ rẹ gbogbo iṣẹ́ tó bá ti ṣe ká máa gba owó ọwọ́ rẹ kó lè mọ̀ pé òun ti ṣẹ́ omi bẹ́ẹ̀ ni yèyé ẹ fi àṣẹ sí. tó bá wá rí bẹ́ẹ̀ àṣẹ ti gùn. ẹ ní báyìí mo fẹ́ yan ẹ̀yin tẹ́ máa lọ bá mi múṣẹ́ mi jẹ́ Fómitọ́lá kó lè mọ̀ pé inú ń bí mi sórí wọ́ àtiwọ́ ìwọ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìwọ gangan tó jókòó sí ààyè ẹ̀ àti ìwọ tó dúró sẹ́yìn ẹ̀ ìwọ náà ẹ̀yin mẹ́fẹ̀ẹ̀fà alábíṣẹ́ mi fún. mo ní ìfẹ́ pọ̀ kọ́kọ́ lẹ́nu rẹ inú bí mi. Omitola kí ló dé tó sọ̀rọ̀ àná di bá mi mọ̀ wá lọ́kọ́jú mọ́tò mọ́. Ah ah ẹ má bínú mi ò ń ṣe omi tọ́lá bóyá ẹlòmíì lẹ̀ ń wà bí. má pe àfilágbádá ọ̀rọ̀ kò wà nípa ẹ̀jẹ̀ tó jẹ́ nínú ẹgbẹ́ ó di dandan kó mi jẹ. ẹ̀jẹ̀ nínú ẹgbẹ́ èmi ò jọ́ ní ẹgbẹ́ kankan mi ò mi ò jẹ́ ní ẹ̀jẹ̀ o. a ní àròyé kankan láti ṣe fún ẹ ẹ̀jẹ̀ tó dá tó bá ti mú iṣẹ́ nǹkan tó ń wá ìdí àkànṣùwà kan níbi òwúrọ̀. Ah, ẹ wá ẹ wá ẹ wá ẹ wá kiri kiri kí ló ṣẹlẹ̀ rẹ̀ fúnra yín sọ kí ló dé kí ni mo dẹ̀ sọ mo ní mò ń ṣomi tọ́lẹ̀ tí ń dùn yìí ni ọ ṣé torí pé tí ń lo sàkámàjẹ ẹ̀ ń disappear ẹ̀ appear ṣe ló kẹ́rù yín bá mi ẹ̀ ní bẹ́ẹ̀ ṣe ní kẹ́ tó yẹja sórí gbogbo ilé prim trick yìí ló yé mi o ẹ má gbé yẹn wá rárá ìwé ló kàn pẹ̀lú mo ní mi ò mi ò sí inú ẹgbẹ́ ẹgbẹ́ ìwérewó lẹ́ ń ṣe kiri tẹ bá kẹ́kẹ́ tó kúrò mbẹ̀ yẹn tí máa bógò lórí yín. omi tọ́lá ó dáa ó lè di sí kó sọ pé òmò wà mọ́ àbí. ṣó ò yàwèrè ah. no ṣó ò sinwin mo ní mi ò mọ ẹrí etí ẹ̀dí jẹ́ bá pẹ̀kẹ́ tó kúrò máa pariwo lélẹ́ yìí lọ ṣé ló pé mò ń ṣeré ni à wèrè ṣe yín ni. ṣé o mọ̀ pé yẹ kí ìwà tó mú kílé kẹ́ ti ṣègbéyàwó yín. jẹ́ bá pẹ̀kẹ́ tó kẹ́ tó gẹ̀ta ọ̀fẹ́ ṣe wá kẹ́ padà síbẹ̀ máa pariwo lé yín lórí. ẹ lọ pé mò ń ṣeré ó ẹ gbà mí ó lé ó lé ó. orí yìí mo lọ gbà. Thank you. aṣojú àwọn aṣojú àwọn àti ó ṣe bẹ̀rẹ̀ sí sọ ó ṣe bẹ̀rẹ̀ sí sọ ó nìyí. àti sàrà náà láfi jagun láfi yọ kúrò nínú àwọn ẹgbẹ́ òun wọn ò fi ní tó ọlá àmọ́ owó ọmọ gbọ́wọ́ rẹ ó ti jẹ́ nu ọlọ́run sì fi aṣẹ sòkò gẹ́ ọ̀la subhana rabbika ọbẹ̀ ní àwọn ẹ̀sìn fún wọ́n sàrà àmọ́ ọ̀la ìmùsẹ̀lẹ́ náà àhàlẹ́ ìlú ṣé kí n ṣe mọ́mì Joshua tó ń ta drinks. àná ah, ṣọ́ọ̀bù mọ́mì Joshua wà níwájú ṣọ́ọ̀bù mọ́mì. ooo oh, abáyọ̀mí ẹ̀gbọ́n Jídé wow Jídé tó máa ń ṣe ìjọ̀gbọ̀n káàkiri ládùúgbò. <laughs> you're right. in fact bá pàdé ilé-ọ̀nà mi ti dà yín mo you really change you change a lot. òun fún wa náà ti change náà ṣá hmm. ojú kékeré yẹn nìkan ni mo lè dá mọ́ tó ti kún sára. <laughs> Ọlọ́run ni o báwo ni family àti Jídé náà ṣé kò ṣàṣe ìjọgbọ̀n wọn. gbogbo wọn wà ńbẹ ayọ̀ àtàlàfíà gbogbo wa wà ìjọgbọ̀n wo ló ṣe ó ti dàgbà kọjá ìjọgbọ̀n ṣe gbọngàn ọ̀ráyè gbogbo yẹn mọ́ àtọ. Ah, ah. ṣébi wa mt kí ni kí n pèpè fún yín. mi ò ráyè eh, pèpè fún mi jẹ ah i don't need anything no for now mo wà níwájú mi tí mo wojú ẹ yìí ó mi lọ́rùn. at least you know we haven't seen for a very long time. i know that but i don't need anything okay bó ṣe jókòó ìṣe tí mi wò ju ẹ i'm cool with you okay yes jẹ́ ká máa gist lọ mọ́mí nǹkan dáàdi nǹkan. everybody well but mo ti lose mom sí. really ṣọwọ́ ah. kí ni o mọ̀ ìgbà wo ni. o ti pé five years n sin. oh my jeez oh my jeez five years. ṣé ò bínú sí mi. Sekina. Ọ̀nkú tó ń pè mí yẹn náà, mo mọ̀ pé o fi ń búlọ̀kù mi ni. Òun ọ̀nkú sóun mi ni, which is not very good. Ó lọ́rọ̀ tí mo ti ń bá ẹ sọ látijọ́ yìí, ó lè ní nǹkan tí mo sọ and I've been saying this for long tí mò ń kọrin ẹsẹ̀ létí okùn ṣáà ń try láti fẹ́ ṣe bẹ́ẹ̀ ni pé o mọ̀ tí tí mò ń sọ àbí o fẹ́ listen sí mo appreciate ẹ̀ náà mo like ẹ̀ gan ni kò sí nǹkan tí mi ò fẹ́ ní ara ẹ̀ ṣé bó ṣe wù mí ṣé kankan tiẹ̀ sí nǹkan kan tí wọ́n nífẹ̀ẹ́ sí lára tèmi ni àbí báwo. ṣe rí i gbogbo nǹkan nípa yín mo like i love everything your personality i like you so much but tẹ́ bá ti ń mú ẹnu lọ pé relationship tàbí kàfẹ́rẹ́ i don't want it at all No fair, fẹ́ ṣe gbọ́. maybe understand you at all nítorí ẹ̀ náà mo ṣe wọ́n báyìí wọ́n ní wọ́n máa ń pòwe èmi ò máa fi bẹ́ẹ̀ láìkẹ́ wọ́n ní ìṣúta ti mọ látọ̀dọ̀ tó ti kó a gbàǹgẹ̀dẹ̀ ìtàṣẹ̀fẹ̀ rí èmi àti ẹ̀ ti mọ ọ̀rá látọ̀dọ̀ tó ti pẹ́ àti súnmọ́ra wa i understand ara wa kò sí nǹkan tó wù mọ́ nípa mi kò sí nǹkan tí mi ò mọ̀ nípa ẹ̀ jẹ́ kí n jẹ́ kí kinní kan náà yẹ irú jẹ́ mi kò sí obìnrin kankan náà mi láì mi bá mi ò wà láwọn obìnrin kankan mi láì mi kò lè sí nǹkan méjì nítorí pé ibi tí fẹ́mi wà kò lè fẹ́mi wà ibo ni fẹ́mi dẹ̀ wà ọ̀dọ̀ ẹni ìṣẹ̀kùn náà please kódà tó bá gbẹ̀bẹ̀ mi jẹ́ kí n bẹ̀ ẹ̀ jọ. ẹ má bẹ̀ mí jọ èmi gan ni màá bẹ̀ yín pé kẹ́ má bínú because I don't want to have anything with men again. I don't want to have anything to do with them. So I jẹ́ ká maintain bá ṣe wà báyìí. You tó dùn mí rí please, ẹ má bínú. Sọ́jọ́ sọ sí mi kò tẹ́ fẹ́ kí n sọ kankan nípa nǹkan tí mò ń sọ rárá rárá. Ẹ má wọ inú lóbi àti òfin. Ẹ thank you kí ojú ẹ ti rí ọmọ ọdún mélòó ni ẹ tó ti ní pé òun ti ń pass through life ṣé wọn mọ nǹkan tí ojú tèmi ti rí ni ẹ ṣé wọn mọ nǹkan tójú mi ti rí nǹkan tójú àgbà ti rí kí ojú ẹ tó jì wọn. tí mi ò bá fẹ́ kó wá sílé mi ní ní invite ọmọ wọn á jẹ́ kí tán ẹ̀ àwọn parents ẹ̀ wọ́n ti rí ẹ ọ wà kọsẹ̀jálẹ̀ ẹ̀ kan tó fún ẹ lórúkọ tó sọ ẹ̀ yìí. oh my god just stop it down. wọ́n wá pè é ní. Olúwabùnmi eh. in fact. Oh, oh, oh, listen má sọ fún mi pé o like or you don't love it. of course I love it. Ah. Olúwabùnmi tó fún ẹ yìí gan-an ó tó láti dànù tí mo bá nífẹ̀ẹ́ mi lè ní kó wá sílé mi náà. come on here. Mm. <laughs> yeah. ẹ kí ni ẹ fà rẹ balẹ̀ yẹ ẹ eh. ìwọ ṣáà fọkàn ẹ balẹ̀ o kí ni ṣé o rí èèyàn rí wọ́n èèyàn ní kò ń ṣàjọ̀nù náà obìnrin bíi ti tì ẹni kí ló ṣe kí ló ṣe tó lanu sílẹ̀ bí ajá mi ló pa. wo there no stress ara ẹ and you know what mo ní kó sùn ni tó bá dẹ̀ wá ló sùn á lé ẹ pátápátá. fine torí bọ́ọ̀sì tó ń wò yẹn it's not meant for you only eh? àwọn ẹran tó jẹ ẹran lọ ẹran tó yáyì. ọ̀rọ̀ ló gbọ́ yẹn look at. wọ́n náà wọ ọmọ náà ní sùúrù ọmọ tó bá kí ló ń ṣe ọmọ yìí náà kí ló ṣe ẹ farabalẹ̀ wọ́n farabalẹ̀ hello hello hello farabalẹ̀ èmi mo wà in control i'm in charge kí ló ṣe tó ṣe bí pé òregun òòrọ̀ mọ́ ni obìnrin bíi ti tiẹ̀ ni tó bá ń gbọ́ ẹran àbùbù tán òwò ló ń jẹ́ bẹ̀ wò bùnmi lórúkọ ẹ̀ ah, kí ló ń ṣọwọ́ ìgbóná kí ló ń ṣe àbí máa fún alákọ̀ gbájú nǹkan ṣe ni ẹ kíjà ṣe kí ló ń ṣọmọ ìkan náà àbí ìkan dààmú ẹ nǹkan wèrè wèrè wèrè kí ló ń ṣe náà kí ló ń ṣe náà are you alright ẹ nǹkan ṣe ni ó tún ó tún ó tún sọ fún mi pé ó yà jẹ bọ́tà kúrò lè mi àwọn ní bọ́tà no this is the last time bọ́tà bọ́tà kúrò dé mi àbí olọ́bo olọ́bo ìwà wájà gẹ́gẹ́ bí ilé ẹ̀ get out of my house jáde ìwà àtùpalẹ̀ ìwà sọ̀rọ̀ ẹ̀ di bàbá dúró ti bẹ́ẹ̀ bọ́tà kúrò lè àṣẹ ìjẹ bámi gbé bámi gbé ìwọ gbé ìwọ gbé ọya gbé gbẹlẹsẹ gbẹlẹsẹ gbẹlẹsẹ gbẹlẹsẹ gbẹlẹsẹ o ma jáde o ìwọ gan o ń darí láàmú save yourself the strength wo ṣé àwọn ọmọ agbákádà rẹ lọ kó gbogbo ẹrù ẹ kó máa lọ kí ló ń ṣe ẹ náà ẹ wo àti wo àtọ́mú ẹ àwọn ọmọ ẹ méjèèjì mo fẹ́ kẹ kúrò ní ayé mi get out of my house o lọ yá mi tí wọn tó ti rí kọlọ tó ń lò àwọ aláwọ tó lọ yá tó sọ pé òkúpa àtùpalẹ. ṣé o mọ̀ pé bó ṣe wà ní bọ́ǹbà mistake ni ah, ah. ó ṣe mistake yẹ nàìjíríà kan sọ pé nígbà yìí wo ọmọ wo ọmọ àwọn òyàwó look at it this is my true colour. bùnmi lórúkọ ẹ eh. okun wájú okun lẹ́yìn parents ẹ tún sọ ní olúwa bùnmi can't you see now i can see better you are not for me she is my wife and ọmọ wo má bínú ọmọ o i'm so sorry ẹ ọlọ́run bá mi wò yìí ṣé o ti gbọ́. orí àtùpálẹ̀ pẹ̀lẹ́ kí ọmọ ọmọ alọ́jà rẹ jọ wọ́n mọ ọmọ tó dùn. <laughs> nǹkan tí pọ̀sùn ṣe fún wa nígbà yẹn ìgbájú ni o ìgbátí ni o ó máa lù ọ́ fẹ́ lù àpàlùlé tọmọtọmọ wọn méjì àwọn mẹ́tẹ̀ẹ̀ta ó ti wá jáde ṣùgbọ́n ẹgbẹ́ ló ló ló hẹ́ẹ̀pù mi ṣùgbọ́n ni tó sọ ayé mi di eléyìí wo bọ̀sùn nísìn ṣé ò rí bọ̀sùn ni orí wheelchair tó ń tọrọ bárà orí mi jà fún mi orí mi jà fún mi kó ṣe gbogbo nǹkan tọkùnrin bá ṣe fẹ́yàn ní ọmọ rí àti ẹ torí ọlá. ó ń bá ọ̀rẹ́ ẹ̀ sọ̀rọ̀ rẹ̀ ó bá sọ tó bá sọ tó kí ni. tábà ní ká dé ojú fún ẹni burúkú kó fi kọjá tẹ́ni rere máa fi kọjá lè máa mú un ibi tá a dé ló ń gbà mí a máa kọ́kọ́ débi tá a lọ ká tó kan ibi tá a lọ gangan. torí ọlá ó ṣàwọn gbogbo ọjọ́ ó mi torí ìdílé máa ń jẹ́ pé tá a bá fẹ́yàn mí gbà mí ó lè má jó nǹkan kan lẹ́nu tó rán ọ̀rọ̀ tiwa until you get your final destination ó máa wù mí kó gbọ́ nǹkan tí mọ́mí ibẹ̀ sọ ṣó ti bọ̀ fúnbọ̀ yìí tí ẹ fún láyè ìjọ tí ẹ gbà fún náà hmm? a lè sọ ó lè jóun náà ní the main person. Eh? tí ẹ̀ múnú mọ́ mi dùn. Hmm? Àbáyọ̀mí tí wàá jẹ́ èèyàn tó mọ̀ láti kékeré. Doesn't get better than this. Ó mọ̀ wẹ̀, ó mọ̀ nǹkan tó fẹ́, ó mọ̀ nǹkan tí kò fẹ́. Ṣàánú mi. Ok, mo ti gbọ́ wọn. Ẹ sọ fún mi. Jẹ́rẹ́ jẹun. Ah, ilé ló wà náà. Ah, <laughs> ẹ mú mi, thank you very much sọ ohun tó ti mú mi wálé àbí ṣé nǹkan tó fẹ́ ni ẹ kò sí problem ohun tí a bá ti pín ọmọ làbà bá yẹ. ok kí ni àwọn nǹkan míì tí ó kò tó nílé pa fẹsọ tó wedding yẹn ti wọnú ọ̀rẹ́ yìí three weeks ó ti dé tọ́ wedding gown tó dáa láti mọ àtọ. Fáwọn ibi mo sọ fún ẹ̀ náà, mo ní mo fẹ́ fi sùn báyìí rẹ̀ but ìgbà tó tún wá ń tẹnu mọ́ ń sìn ní ọ̀pọ̀. Wàá ṣàfẹ́wọ̀ owó mi ó fi ìtàn. Of course now wọ́n lè mú measurement ẹ̀ ọ̀ everything wọn mo ti rí already mo ti rí kọ̀fẹ́ fi ràn ẹ́ ní <laughs> mo ti rí fídíò ẹ̀ ó dẹ̀ make sense gan ok ọmọ ọmọ wa lọ tún náà ok thank you lẹ́kọ̀ọ́ fọkàn ní ti balẹ̀ balẹ̀ <laughs> ṣe mo sọ fún ẹ mo sọ fún ẹ pé mo lọ síbi kan kásáré sọ̀rọ̀ sọyà ló ti ń pè mí. Ah. èmi àti ẹ̀sán fún bọ̀dà sọ̀yà fún àjọ máa wà nínú. kò sí wàhálà mọ́. Ah, ah, ó ti gbọ́dọ̀ mọ̀ pé <laughs> mi ò lè dárì mọ́ sí i. okay okay love well ní ìtẹ̀ sáré lọ ṣe makeup ní ẹ̀ka face mi ti wà oily. Mm. Sorry, touch face me. níbẹ̀ ni handkerchief Wow. a ti sanwó hall. bẹ́ẹ̀ni ma. ẹ ṣeun. àwọn caterers wà ń kọ́. ẹ àti sanwó àwọn caterers. kí ló dé. owó yẹn ò tó. no gbọ́dọ̀ ò tó bíi ti i gave you the money you asked for so kilo a day. Oh, òun náà mo try láti explain fún yín lórí fóònù. ẹ. òun náà mo try láti explain fún yín lórí fóònù kó tó di pé mo. all right all right. ṣé ẹ̀ ṣe pé cheat Hmm. Okay. I will add to that. Ah ah. Uh-uh. Checking out. How are you? Uncle Edo, uncle. Very well. On the preparation, ṣe ń I think try her best. Yeah, okay. <laughs> Congratulations. Ṣé kí n fi dáyárì yẹn mọ́ mi? Kọ́ rí àṣírí tó wà nínú dáyárì irọ́ jẹ́ má sọ fún wọn àbí kí n sọ fún wọn ni. mọ́mí hmm? ẹ rí i pé ojú àti ṣẹ́gi ó kọ́rẹ́ lọ́wọ́ bákan. kí n ṣe. she looks so worried. worried? bẹ́ẹ̀ ni. ṣẹ́gi náà wà worried of anything tó bá ní stressed I can accept that because she's preparing a wedding. Oh. So gbogbo stressing, eh? Oh. But oh. she's fine. Ah, okay. Ṣé òrò ojú ẹ It's okay. Okay, okay. Àwa ti ṣe tán bí. That's it. Any nice day o, she ṣe gan-an. Ó ṣe o. Kò dẹ̀ wà kẹ́fù kó ṣe ajá yẹn o, eléyìí tó ń gbó káàkiri yìí. Pẹ̀lẹ́. pẹ̀lú àbáyọ̀mí padà já sí ikọ̀ bó ta kókó jù bẹ́ẹ̀ lọ́rùn ààyè ṣèkínà ṣèkínà. kọ́gun kọ́gun á padà kọ́gun sí ìka. kélédùmarè jẹran kọrin fẹ́ kélédùmarè jẹran ààrẹ aya alálùbáríkà tó máa bá mi kalẹ̀ òwe. aya bí ìyá mi ò ní kò fi fún mi òwe. aya bí ògì mi ní kò fi fún mi ò àlọ́ba tó máa mọ ohun tí mo fẹ́ tó máa mọ ohun tí fẹ́ o. Dáadáa fún mi o, á ṣe bẹ́ẹ̀ fún mi o, á pọn mi fún mi, á tún pọn mi lé lórí ibùsùn bó bá dalẹ̀. Aya alálùbáríkà ni mo fẹ́ o. Eh, Ọ̀pọ̀ alálùbáríkà ni mo fẹ́ o. Eh. Ẹni lórí kò ní fìlà, ẹni fìlà kò lórí àti fìdé. Eh, ìtumọ̀ ilé kí ló ń wá inú ilé mi náà kí ló ń wá náà kí ló ń tún káàkiri fún ọ pé kí ló ń ṣẹlẹ̀ náà ok mo ti mọ nǹkan tó lè rí nínú ẹ̀ but mo ti plan pé tó bá di alẹ́ ọjọ́ wedding wa ni sọ everything fún ẹ. ìṣòro rẹ ti bí yàrá àmọ́ ọmọdébìnrin kan wà tó jẹ́ pé gbà tó wà ní kékeré bí àṣemọ́ṣe bí ìwà ọmọdé òun ló fi bá ọmọ obìnrin lájọṣepọ̀ ní tipátipá. gan bí ẹni pé ọlọ́run wà lẹ́yìn àṣọ́tì ẹ̀ dùbà ìlọ gbogbo nǹkan tó fi ń ṣe gangan tó fi ń pera ẹfẹ́ tì yẹn èyí ni bàbá ẹ dànù. aláyé ìṣègùn tó máa ṣe tọ́lá bàbá bọ́ọ̀sì wa bíbá yẹn kọ́ wàá farabalẹ̀ náà. bẹ́ẹ̀ má fi lóhùn dá lóhùn jọ àwọn èèyàn tó ti máa gbà tá à ń bọ̀ ní ọ̀tẹ̀ ìṣègùn ẹ lu ṣé ká máa lọ́dọ̀ àbí tàbí táà náà bẹ̀rẹ̀ ṣe ń bọ̀. wà sọ ó ọmọkùnrin tó rí fún mi mi ò rí ẹ o bọ̀dẹ̀ lẹ́tà mi rí ẹ nǹkan mo fi ṣe pride mo rẹ̀ ti tó wà fún mi lálẹ́ wẹ́n ni mi wà ní sódì mi. mi ò mọkùnrin wọn ní níyàwó láyé ẹ wọn bí tó máa fẹ́ wọn máa kọ ẹ sílẹ̀ ni. èmi náà ṣèkínà mi ò ní ní kankan ṣe pẹ̀lú ọkùnrin láyé. kò sí bó tilẹ̀ wù kó rìn káàkiri tó lórí ilẹ̀ èdè tá a wà yìí kò sóbìnrin kankan lórílẹ̀‐èdè ayé yìí tẹ́ ẹ lè fẹ́ o òun nìkan ṣo ni ọlọ́run ọba àlá òun nìkan ṣo ló fọwọ́ sí wípé ẹ̀yin àti ẹ̀ ẹ lè jọ fẹ́ra kẹ́ ẹ sì ṣàbíamọ. mo ti rántí ọmọbìnrin tẹ̀ ń sọ yìí mo ti rántí ẹ̀ mo ti rántí ẹ̀ ẹ ṣé gan ẹ ṣé ẹ ṣé aṣọ àti bàtà tí mo bí yín kọ́ arákùnrin arákùnrin arákùnrin. ohun tẹ́ ẹ gbọ́ lójú àlá yẹn òótọ́ ni o ẹ lọ wá ọmọbìnrin yẹn kàn. gbọ́ ìkìlọ̀ máa kọ́ tí ikú sí i ohun tí ẹlẹ́dàá yẹn rọmọ. gbọ́rọ̀ ó sàn ju ẹbọ rírú lọ àlàáfíà fún ọ. iṣẹ́ tí olùgbàlà rán mi àjẹyè ni mo jẹ́. iṣẹ́ tí olùgbàlà rán mi àjẹyè ni mo jẹ́. àlàáfíà. iṣẹ́ tí olùgbàlà rán mi. Yes.

tó tó tó tó mi ò sí ọ̀rọ̀ bóyá púpọ̀ nǹkan mi lọ ọ̀rọ̀ sí bí ìbá mi ò wọ́n kí ló ń sọ yìí kí wọ́n fọ́ ìjọba yìí láti ọ̀gbọ̀n tó ṣe ọ̀gbọ̀n tó ṣe. Orí kòkó nínú dáárì. Wáá! Orí kòkó. Ó ti bá Ṣèkínà. Ó ti bá. Ó ti bá. Ṣèkí Ṣèkí Ṣèkí Ṣèkí Ṣèkí.

wọ́n ti pa o. sani. wọ́n ti pa ṣèkínà o wọ́n ti pa wọ́n ti pa àbáyọ̀mí ni. oh my god. àbáyọ̀mí lòun ni mo bá bẹ̀ yí ọbẹ̀ lọ́lọ́ ọ̀gùn gùn gùn gidi ni ọ̀gùn gidi ni mọ́mí ẹ̀ máa bọ̀ ẹ̀ máa bọ̀. a ti ń bọ̀ ńlẹ́. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. driver gbé mi padà lọ sílé right now. hello ṣèkíá ṣèkíá. egbò wọn ti gbà wọn padà lọ sílé. Abáyọ̀mí ti pa mí o Abáyọ̀mí ti pa mí o jaiba ṣèkí yoi Sekinat Sekina ooo jaiba ọkọ ló ní wọ́n ní kó speed up yẹ gbẹmí padà lọ́lẹ̀ ilé yẹ yẹ. madam ẹ take it a máa ṣiṣẹ́ wa bí iṣẹ́ attitude ẹ̀gbọ́n bó ṣe ń ṣe ń bí ó ti ṣòpin murderer. Ah! Ah! And justice will be served. Okay. Ẹ má wọrí. Okay. Yes. Okay. Elédùmarè jẹ̀rá eh. ààrẹ. Eh. Aya alálùbáríkà tó mi kalẹ̀ òwe. Aya bí ìyá mi ò ní kò fi fún mi òwe. Aya bí òbí mi ni kò fi fún mi ò wá lọ́ba tó máa mọ ohun tí mo fẹ́ tó máa mọ ohun tí mi ò fẹ́ o. dáadáa fún mi o á ṣe bẹ́ẹ̀ fún mi o a pọn mi fún mi á tún pọn mi lé lórí ibùsùn bó bá dalẹ̀ aya alálùbáríkà ni mo fẹ́ o. ọ̀pọ̀ alálùbáríkà.